له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad محمد الأول حفظه الله ورعاه سوى جاي مامو ندعوة لحق سترى ما كلمة أبو كتا إما الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يفت يدف ولا الله الحمد لله على نعمة الله الإسلام والإيمان في عزتي أرفع فلان بالوريك أتلوري جم مسلمي لي تلان بفواشي ما صرت مرتدا ولا كافرا آه أنا ما دوك فلان نيو تاسين إن أنت تفوفين سكرو نينا أقوى إسلامي ولا كافرا أدى وانينو كانينا ولا إموريتين سنتودا أنا مدعو لله على فطرتي الله Ọlọ́run dúpẹ́ fún ẹ lórí ojú ọ̀nà tó fẹsẹ̀ wa lé náà sí. Lẹ́sùbí bí máa lè wà láàbá ilé. Bá ti ẹ̀ lówó lọ́wọ́ tàbá lọ́lá tà nípò tà lókè kíkan, a ṣàti ẹ̀ dúpẹ́ pa lọ́lọ́run àní Islam. hayati. Ọlọ́run mo dúpẹ́ fún àwa náà dúpẹ́ fún ẹ lónìí Ọlọ́run ọba wa, structure wa bá ṣe wà yìí, ohun wa wa bẹ́ẹ̀. Látúbí máa ní

dín. A sí nínú ẹni tí wọ́n ti ṣàfẹ́kù rẹ̀ tí wọ́n rí tó ti sọ̀rùn tó wá ń wá káàkiri. Aláàmà ṣe dín. Bákan náà àdẹ̀ sí ní ẹni tí wọ́n ti wá ń fàdé ànáṣẹ́ sí ọlọ́mbà wa kí ọlọ́mbà wa gẹ̀ ẹ́ aṣùwà láyé àjẹ́tẹ̀lẹ́. Ọlọ́run a dúpẹ́ fún ẹ lórí àwọn oríṣiríṣi àǹfààní tó Gbogbo ń ta nílò ní gbogbo bá ṣe jẹ́ bá ṣe wà bá ṣe máa tó kó wa sínú ìdààmú dààbò àwọn kan náà fẹ́ máa fi kí wọ́n máa sọ̀rọ̀ kọ́ máa rìn kọ́ máa lò ṣẹ̀mí lórí ilẹ̀ ayé báyìí rárá wọn tó bẹ̀ wọ́n tó tó ta. alhamdulilayi alaarusirọti makana ahalili gada obi dina taun alhamdulilayi alaarusirọti. ọlọ́run adúpẹ́ fún ẹ lórí àwọn ẹbí tó fún wa ìyàwó ọmọ òbí ẹbí ará àtújúlùmọ̀ lápapọ̀ a dúpẹ́ fún ọlọ́run bá lórí pípàdé ta tún láǹfààní àti pàdé pẹ̀pẹ̀ láwọn yẹwa lórí ètò lónìí ètò wa ètò yín ìpè òdodo òun náà ló tún gorí afẹ́fẹ́ ní 107.9 fresh fm ọlọ́mọdé bàjẹ́ àti iléeṣẹ́ ìyá àti tiwa náà àti gbogbo nǹkan ní oníkálukú wa ọlọ́njọ́ májọ padà dàrú láéláé o. akíwa káàbọ̀ lónìí lẹ́ẹ̀kan sí àwọn ọlọ́run kó jọ kó má ṣe àgbàgbọ́ ilẹ̀ tí à ń bára wa sọ yìí kọ́nà kó balẹ̀ sí fún wa. ẹ̀rí pé lánàá mo ṣàlàyé bó ṣe jẹ́ pé kéèyàn jẹ́ onímọ̀ ẹ̀sìn ó pàtàkì ó borí jẹ́ onímọ̀ mi láyé nítorí pé onímọ̀ ẹ̀sìn òun náà ló máa rí gbogbo ẹni tó kù láyé òun ló máa ṣe wáàsí fún medical doctor òun náà ló máa ṣe wáàsí fún engineer òun náà ló máa ṣe wáàsí fún sọ̀fíọ̀ onímọ̀ ẹ̀sìn náà ló máa ṣe wáàsí fún carpenter òun náà ló máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wẹ́dà olùmọ̀ṣẹ́ wà sí fún bàbá olówó àti ìyá lọ́jà àti bẹ́ẹ̀ lọ. fàálítù kìrì mú hó. torí ẹ̀wọ́ náà máa pọ́n ọgbẹ́ tó bá ti mọ̀ pé ní mímẹ́sì ni máa pọ́n lé omi sọ pé lóògùn náà wà o. fàálítù kìrì mú hó. ìyẹn kì í ṣara wa òun kọ́ là ń sọ̀rọ̀ rẹ̀ o. wàlá àtẹ̀kísù alẹ́ yìí fama. mo bẹ̀ ẹ́ má fi ṣùtá àbábùkù má fi kẹ́ tó bá dé ní mímẹ́sì láéláé. àhànàhù gẹ̀rù máa ń fi àkìlì yìí dáa. torí pẹ́ nìkan ò ní sọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ yẹ̀yẹ́ sẹ́ni tó jẹ́ ní mẹ́sìn àfẹ́ tó bá pè nǹkan bẹ lọ́pọlọ rẹ̀ tó já àrùn tí ò tí ì sàn. àná oge roman fi àkìlì ìdá ọ̀hún. torí ẹ̀ wọ́n ní ká bẹ́rẹ̀ wí ká bẹ́rẹ̀ wí wọn náà tí wọn náà bá jẹ́ tó gbọ́ pé wọ́n tàbùkù àfẹ́sìn tí wọn náà wá ní ọlọ́run ló mú yín ọ̀rọ̀ tó sọ yẹn ò dá o. àná oge roman fi àkìlì ìdá ọ̀hún. ọmọ yìí pé wọ́n ní ojútọ̀ rẹ̀ olójú òsì ẹ̀ ṣe

mọ̀ òun náà ló dẹ̀ ń tàn mọ́lẹ̀ sí gbogbo àgbà ńlá ayé torí ìdí èyí ẹ pàtàkì gbogbo ẹni tẹ́ bá ti rí pẹ̀lú ìmọ̀ ìyẹn náà ló fà á lónìí ta tó ṣe ń tẹ̀síwájú bí ta bá dánilẹ́kọ̀ọ́ lánàá mo wá ṣàlàyé náà fún wa wípé ó pàtàkì púpọ̀ káwa náà tọ́lọ̀ àwọn bá ní ká ru ẹrù ìmọ̀ sórí. wà á lè mú mi nù náà wà lè mú mi náà tó bá dùn kó mu àwọn ó bá mi yá àmúrò nàbí màrú bí wáyé ní àwọn àní limọ́ kárí. wà náà tọ́lọ̀ ní ká ru ẹrù ìmọ̀ ẹ jẹ́ ká mọ̀ pa mọ́ náà láru nǹkan ẹlẹgẹ́ nǹkan ẹlẹgẹ́

sọ́dọ̀ àwọn nǹkan ọ̀hún òde tí kìí ṣe òde ẹ̀sìn ẹjá káńsù ẹ̀ káwọn èèyàn yẹ fojú ẹ̀sìn wó má ẹ káńsù fìdáhù kò sí nínú òde ẹ̀sìn àwọn mùsùlùmí káńsù jókòó ọjọ́ káàkiri jókòó mọ̀lídì gbogbo ọjọ́ kan náà dára ọlọ́tí onítẹ́tẹ́ wọn náà máa yọnu sáàfà lára máa sọ̀rọ̀ sáàfà

wẹ́ni tí wàá ti ẹjọ́ ń ṣe. wẹ́lì mú mi núna wẹ́lì mú mi náà. sílẹ̀ tó bá dárúkọ àwọn bàbá wa ẹ̀sìn tàná yálà tí wọ́n ti kọ síra tá ń dárúkọ inú àmà bí ẹ̀ tá ń dárúkọ máa gbé tọ́ parí já dárúkọ nínú àfáà tó sí ti gbogbo ayé náà mọ̀ já dárúkọ rí ṣíkà ọdá màbílá lè lórí ìwọ́ rí wọn káwọn máa jókòó jókòó àbùkù jókòó yẹ̀yẹ́ káàkiri. wàlè mọ́mìnú náà wàlè mọ́mìnà. tòró àwọn àfẹ́ẹ̀sì sànà sọ́jà àwọn bàbá tí wọ́n ti rí kọjá nìyẹn ṣé kà wọ́n dín nàrà rẹ̀ ìwárí wọn pẹ̀lú ọ̀nà dáadáa yẹn ogbọ́ ọdún nínú tán wọ́rí. wàlmúmínú na wàlmúmínà. ọlọ́run bá lólùgbàgbọ́ òdodo lọ́kùnrin àtọ́bìnrin. àwòlíyà ọba. àwọn ọkùnrin wọn máa bá àwọn ọkùnrin ẹgbẹ́ wọn ṣe pẹ̀lẹ́sìn lórí ọ̀rọ̀ ìmọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ kéwú. a máa sẹ́ndì ayé alukuran síra wọn wọn ṣe ni. yàmùrún nàbílì ọ̀nà lè mìíràn fi ń bẹ lò lónìí tó pàápọ̀ náà nìyàn ọlọ́ni para wa láṣẹ ni àwọn náà ní ilẹ̀ mọ́ kẹrẹ bákanáà kákọ̀ bàjẹ́ fọ́ra wa wà fọ́ gbọ́dọ̀ máa bóra wa ma máa bòbòkúbò mọ́ra wa lára gbogbo wọ́n yẹn ni hàn náà ní ìlúmọ́ǹkà. sábà bá wí tọ́tọ́ lọ bá tún kọ́ náà ní òun kò jẹ́ òun padà òun tú bá àwọn òṣèré rárára bí yá yìí ó ní ẹ̀kọ́ ẹ̀fọ́wọ́ yín tún kan yẹn ṣe. fàyín làmúyẹ sẹ́bí. bẹ́ẹ̀ bá rọ́wọ́ fi tún ṣe

kò dẹ̀ ní ìkó máa dárúkọ. tó bọ́ wá ní kápá àti fọwọ́ kọ́. fábílì sàá nìyí. ìwọ náà fẹnu ẹ̀kọ́ tí ò dá tó gbọ́. àǹfààní sáàtì fẹnu kọ́ ní ìtawà ń ṣe lọ́wọ́ yìí. fábílì sàá nìyí. a lè fẹnu kọ ilé ìbá ní ìtùwọ́ náà ti ń gbọ́. fàìlàmù yẹn ṣẹ̀sìn ìfàbí kọ́ lè mi. níbi fífẹnu kọ́ òun ní ta fi sọ fún àwọn àfà tí wọ́n ń ṣe òògùn pé kúrò ń di ẹ̀ máa ṣàdúrà láfí sọ fún àwọn àfáà tí wọ́n ṣe ṣìná ẹyẹ ṣe mọ́ ìwà bàjẹ́ ni onítọ̀tí ni lábí sọ fún àfọ́ ọlọ́tí ẹkúrò ń di ọtí kò bálànà dáwà mùsùlùmí tẹ́yìn bá ti kúrò ń bẹ àwọn mùsùlùmí wa tó kù náà kúrò ń bẹ. fàílàmì ẹsẹ̀ ti ń fàbí kọ́lé bìíní. tó bá wá láǹfààní bá wọn dunú sí má ti ò dáa wọ́n fi rùgbọ́n ṣe ẹ̀yẹ́ wọ́n náà wá ń bóyín fọ́kàn kọ fajúro kan ní ṣe ṣe nǹkan tàà ẹlẹ́jù yá ó tó kó ní ẹ̀sìn ọlọ́lẹ́ fi ṣe ẹ̀yẹ́ yìí ìdájọ́ rẹ̀ ní kúfúrù ni torí díẹ̀ yìí ẹ̀yọ́ ká mọ́ tàà ń ṣe mọ́ wá sọ fún wa lánàá pé lónìí nínú tàà tó fẹ́ gbé sọ nínú tàà tó fẹ́ rán nínú tàà tó fẹ́ mójútó ó ní pé lóòótọ́ lóòótọ́ ni kò dàrú wípé àwọn àfáà náà ń wọn wọṣọ wọn ó ti ẹ̀bani lọ́kàn jẹ́ púpọ̀ sí àbúlẹ̀wà àti àyíyádágúnmọ́lá afáàmì tó ń tún jókòó tó ń kọ́ mọ́ ní kéwú kò ṣe kóhùn òṣe ṣegun kò ṣe jára bí òun kàn kọ́ mọ́ ní kéwú ti ẹ̀ ní mójútó súnà rẹ̀ mójútó sí rẹ̀ mójútó ká kọ́ mọ́ lẹ́kọ̀ọ́ èyí tẹ́yìn wá tún wá lọ́mọ láwọn ilé kéwú yẹn ó tún wá jẹ gbèsè sílé kéwú wọ́n tún sì yẹn ó tún fà á kí kọrí bò ní sán kọ́dà ẹlòmíà ah, àwọn ẹlòmíà tún yẹ hàn náà ẹlùmí àti ẹ̀tún bínú kọ́ àwọn ẹ̀kúrò lè kí omi tàà fà ẹ́ ti ń kọ́ mọ́ gbogbo lórí èlò ló jẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe láwọn léèwé tẹ́ẹ̀fẹ́ sàn pòfáìsọ̀ pòfáìsọ̀ tẹ́ẹ̀fẹ́ sàn jẹ́ ju arìnlẹ̀ rí tó bá ti jẹ gbèsè sílẹ̀ ìwé léyìn ní ìsìn wà kọ́mọ kúrò ńbẹ̀ tó bá ti ń di fọ́sà wá sílẹ̀ ẹ̀rọ lọ́mọ sí skul bòmí kò dáńtọ̀ ń ṣe yìí ó kàn mọ́ mọ́ ń fún àwọn ọmọ yìí ní ẹ̀kọ́ haramu jẹ́ kiri wọ́n fẹ́ sọ wọ́n di wọ́n gúúsù bí abil haramu wọ́n fi àrọ́mù tó àwọn ọmọ òjẹ̀wò olè kéwú òsán òjẹ̀wò oléèwé òsán wá tún kọ́ mọ́ lọ́bù mí kí ní ẹ̀ ń ṣe pàṣírí ọ̀bọ̀ ìkàníẹ̀ ìkà ìkà ìkàníẹ̀ ìkàníẹ̀ olójúkòkòrò ahun ní ẹ́ onímọ̀tara ẹnìkan ní ẹ́ a ti mọ́rù yín ẹ fẹ́ wú gbogbo lè kéwú gbogbo tí wọn náà lọ́mọ ńlé tí wọn náà níyàwó ńlé sòtórí díẹ̀ yìí mí inú olùkọ́ yàrá kan lọ́wọ́ náà ti tó ń pé pẹ̀lú méjì àti kan. tansurullaha yansurukum. ẹ̀yin tẹ̀yìn òjò àwọn tá ń sọ yẹn yẹn ó tún lọ fẹ́ ra yà ń sọ̀rọ̀ gan ẹ̀rí bó ṣe rí. ìtànzúrò lọ́ra yà ń sọ̀rọ̀ gan. ilé kiri kò wá sanwó lé kí wọ́n mọ̀kò fún wa. ayọ̀ tẹ́ǹtùrù lọ́ra yẹn zúrù bá fún iṣẹ́ ọlọ́run tẹ́ iná tẹ́ ṣèkúnlọ́ fẹ́sìn ọlọ́run tẹ́ jó tàwọn tí wọ́n ṣe tọ́lọ́run. yẹn zúrù ọlọ́run á ràn yín lọ́wọ́ wọ́n á fún náà lọ́wọ́ fún yín. ẹ̀kọ́ wàhálà yín já

àwọn náà bèèrè lọ́wọ́ pé kí fẹ́ ìtòkọrídúnlọ́gà kọrúbọ̀ ń mú ní fi ṣe tọ́lọ́run ọlọ́run ò bèèrè lọ́wọ́ wa pé òun fẹ́ gbà ẹni mọ̀ọ́mọ̀ mú pé ọlọ́run mo ti sọ̀dọ̀ mi sọ́dọ̀ mo fẹ́ fi gbà mí ni. ìtòkọrídúnlọ́gà kọrúbọ̀ ń hásánà tó bá dinakum. torí ẹ̀ tó bá mọ́ tó ní tó ná tó fi ṣe tọ́lọ́run wọ́n náà rà nù tẹ́ bá tọ́jọ́ àwọn àfà gbogbo ẹ̀ lọ́lá àdúgbò yìí gbogbo ẹ̀ olówó onújọ́mọ́ yìí gbogbo ẹ̀ tọ́lọ́ ń kẹ́ níbi tẹ́ wà tẹ́dẹ̀ ráwọn àfà yín ṣẹ́yìn fẹ́ máa káṣọ àwọ̀kù fún wọn ni àjẹkù oúnjẹ lẹ́fẹ́ máa gbé fún wọn àbí àwọ̀kù bàtà àwọn owó tí ò lè là wọ́n àwọn owó tí ò lè sanwó léwé ọmọ tí ò lè sanwó lékéwọ́ ọmọ tí ò lè sanwó sẹ́lẹ̀ ọmọ tí ò lè subhanallah alazim àwọn àlòkú mọ́tò mọ́tò tán lè mí ti lò táyé ẹ ti bàjẹ́ a ti kọ́kọ́ páàkì ẹ̀nà a tún ẹ̀sítàtẹ̀ wọ́n ti ẹ́ ṣe ìṣiṣẹ́ ah ok ẹ̀wọ̀n ẹ̀tì ẹ̀rọ mi sí ọkọ̀ àwọn àgbẹ̀ ẹ̀yẹ́jẹ́ kò dá báyìí. Ìjú kọ̀rìdún lọ́la kọ̀rúbọ̀ ní Hasana. Táwọn oníjálà bí tí wọ́n fi nǹkan báyìí sọ̀rọ̀ nìkan ló yẹ kẹ máa fún lówó kẹ máa fún ní mọ́tò. Kò yẹ kó rí bẹ́ẹ̀ wà àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run tí wọ́n dúró tán kọ́ mọ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n dúró tán bá ń sọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run bá ń fi wọ́n tún ayé yìí ṣe tó ń fi wọ́n tún àwùjọ ṣe. Ẹ má jẹ́ káwọn náà máa ronú kí náà fẹ́ jẹ. Ẹ pè wọ́n jókòó ẹ dá wọn lókò

Apá àdá ẹ̀ pẹ̀lú lẹ́sẹ̀kẹsẹ̀. Ìdókọrídó lọ́la kọ́rùbọ̀ ní Hazana. Kí rẹ̀ sí tó tán lè mí ti dé. Yùbọ́ ìfòrò lápọ̀. Ẹnìkan ti gbòòrò rúdé ẹnìkan fi lákọ̀. Bẹ́ẹ̀ fi wá tọ́jú wa bẹ́ẹ̀ náà ló ń gbaṣẹ́ ẹ̀dẹ́ sọ pé mọ́mí má torí ẹ̀ má bá aṣọ òdodo ọ̀rọ̀ ilé yẹn sọ yín ni o. Ẹ máa gbọ́ yá. Ṣàkóró mi lágbàáyé kẹ́ lọ bá àwọn yẹn tọ́jú àwọn àfẹ́sì.

kí ló fẹ́ fọwá ń jú ẹbú ta lóhùn kó máa lọ fojú finá wọ́n máa lọ rọ èéfí sínú e, e, gbogbo ìdọ̀tí ẹ̀wọ̀n akọ̀ọ́ná ta ló ráyè ta ní ohun kó náà jókòó kó máa gbẹ́sì sórí kó dẹ̀ máa kásírà kó jáde kó fi wá kírun báyìí kí jàrà bí ààrẹ kó máa dán kí pẹ̀fún máa jáde lára kan sọ pé arákùnrin ṣe ṣe ọmọrọ àwọn pé àwọn bóyá ẹni ká bùkún fún ọmọrọ oṣù tó ń bọ̀ ni ah bisimilá ọ̀nà ṣe rọrùn ẹ́ bẹ́ẹ̀ni kan ṣe mọ́mọ́rọ́ dédẹ̀lẹ̀ mìíràn ti dé pé amúníṣẹ́ ti ń palẹ̀mọ́ fún hajj tẹ́ máa tọ́jú àwọn olùmẹ̀sìn kí ló ń ṣe yín. ìtukọ̀rìdúnlọ́hà kọ́rùbọ̀ ní hasana. tẹ́ Wa á kúrò bí ẹ̀nà dánadáa. sọ́yìn ṣùgbọ́n ẹ̀kọ́ jẹ gàbálẹ̀ ọlọrọ ẹ̀fẹ́ a fún alájẹkù oúnjẹ àwọ̀kú aṣọ. ẹ wá tètè ẹ wá tètè àbàbá wa rárá fún wa ní owó fifty thousand solid naira lọ́ọ̀kì wa. Mm. wọ́n wá pé fifty thousand naira rà o. ká o. kò kankan. ẹ pé òun náà owó yẹn ẹjọ́ mélòó ló lè fi náà.

ẹ̀nà ṣe jẹ́ náwó náwó tọ́lọ̀ ń kẹ́yìn yìí bẹ́ẹ̀ náà lọ́lọ́ ṣe kẹ́ṣe fẹ́mkì Abíọ́lá ah ń bọ́ ni bàbá yóò tọ́ọ̀ṣ lágbó ẹlẹ́sìn dé yìí ah, pàápàá láwùjọ mùsùlùmí ah, ọlọ́n kẹ́ṣe gbogbo àmọ̀dárí òsì gbogbo lè kí kákàkiri wọ́n bàbá ìlú máa náwó ẹ̀ gbogbo àyẹ́jú tó wá kàn wá wò náà kàn wá jẹun ọkàn wá gbàgbé ẹ̀rẹ̀ ọmọ ni wọ́n lọ ewé lẹ́yìn wá ṣe láàkàìrọ̀ fi máa ní àwa máa láwọn wà dáadáa kò sáǹfàní kò sórí ilé kan mi kó kówó jọ láyé o láàkàìrọ̀ fi máa ní àwa máa láwọn wà dáadáa wá kọ́rọ̀ jọ wá ń kà á wà láàmìyẹ jú dí mi ní òlè lè mọ̀ ṣọ̀dáàjì ìmọ̀ kí sọ́dá kó wọ́n náà fà mí náà olówó lòǹgọ́ fúnra rẹ̀ pẹ̀lú òtún ní burúkú àwọn àfà òun náà ní owó lọ́wọ́ tààrà gbogbo àwọn tí wọ́n yí ká láàkọ̀ọ́rọ̀ pàdé wọ́ṣọ táwọn tó wà lẹ́yìn ẹ̀ ń wọ̀ ló bàtà tán wọ̀ bó bí irun ṣe tí kókó mọ́ lórí ìwọ nìkan náà ni wọ́n nìkan yìí náà ni wọ́n nìkan alamiyẹ́jú dìmí ní olè lè mú ṣúta ṣe máa kan sọ́dá àbọ̀lọ́wọ́ ẹ̀ náà wọ àwọn àfáà tí wọ́n máa ń wá tẹ́ bá ṣìyàwó tẹ́ ń ṣe kó mọ́ tẹ́ ní nǹkan kan ṣe ẹ wo bọ́n ṣe rí bọ́n ṣe rí lè ṣe náà lọ́dún ṣe rí lọ́dún yìí ẹ̀bẹ̀rẹ̀ bí tí wọ́n ń gbé ẹ̀bẹ̀rẹ̀ bí tí wọ́n ń jẹ ẹ̀bẹ̀rẹ̀ bí tí wọ́n ń kú ẹ̀rẹ̀ lówó lọ́wọ́. wọ́n mi máa dá ìrìngì ká náwó sọ́nà ànálẹ́ máa la àkìlá dáhùn. ó wá ti dìgbà tí ẹ pé owó yẹn ló máa mọ̀ ń ju sáyé ìwọ́n jẹ́ má jọ olówó ilé yẹn kí wọ́n yá máa fowó ti ẹ̀ṣẹ̀ sí kó máa fowó ti ẹgbẹ́sìn lárugẹ kó máa fi ṣàánà ọmọ ilé kéwú kódà ká àìmọye ilé kéwú lónìí tọ́pọ̀lọpọ̀ olùdásílẹ̀ ilé kéwú fẹ́ gba àfáà tó ma máa sọ sálárì fún nígbà tó bá yẹ pé àwọn òbí ọmọ lé kí ó ló jẹ́wó lọ rẹpẹtẹ yìí owó ló fẹ́ san fáà tó bá gbà tó bá rọ́jú tó wá tó sanwó sálárì oṣù kíní fún oṣù kejì báyìí wọ́n gárí pé kí sálárì tó dú òun ti ló bí 40 days eh, days lè náà jọ ṣe oṣù tó bá ti jàjà gbélé yẹn báyìí ó ìwọ́dẹ̀ lówó lọ́wọ́ lọ́la ọdẹ bèrè lọ́ọ̀fà bèrè lọ́ọ̀fà bèrè lọ́ọ̀sà bèrè lọ́ọ̀mà. sábà tí a dá máa làmú máa dún wá máa ń fà tún. ẹ jẹ́ sábà fẹ́ gba àwọn àfa tó fẹ́ máa bá yín kán àwọn ní kí ó pẹ̀lú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbi ó máa tẹ̀lé tẹ̀lé máa fún ọ lóṣooṣù mélòó lẹ lè nídìí ah, tábà tí ẹ̀ sì rí iye báyìí kó wá sọ pé kẹ́ máa ọ̀rẹ́ látọ̀dọ̀ tèmi pẹ̀lú ògọ́lọ every month lóṣooṣù máa máa fi two hundred thousand naira ẹ máa fi kún sálárì yẹn

lọ́bí dológun àtọ́kùn yìí tàà náà ṣe yẹ́nà ọ̀dá ò ṣùgbà ń sọ tó fà á tó sábà parí Afọ́wà ẹni tábàtì yádá. Tábàtì yádá máa lábú máa lóòó wà máa ó fàá tún. Wọ́n ní òfò kó lọ bá ọwọ́ arákùnrin kan kó máa jẹ́ mi kó máa jẹ́ wà náà. Lábú máa lóòó wà máa ó fàá tún. Ó ní owó lọ́wọ́ ó dẹ̀ lọ́pọ̀ sí sí. Mùhálìmù yẹ

tó bá di pé à ń bẹ̀ wọn à ń ṣe wà sí fún wọn à ń bẹ̀ à ń ṣe wà sí fún wọn pé kí wọ́n ná tó bá kọ̀ tán ọ̀bá ná báyìí ẹjọ́ ẹnà tètè wá ṣàdá o ẹjá tètè wá bísínẹ́sì kan àbí mí máa ṣe o ṣẹ̀rẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ará bí ọ̀gọ̀rọ̀ wọn dájú gan o akágan ni o wọ́n dájú ìrégbè lásán àrákan máa ń bá wá ṣe

wọ́n náà ti ti yà wá ọ̀rọ̀ kọfí ṣàdá wá bísínẹ́sì kan máa ṣe gba owó yá owó ní cooperative tó bá wà tó jẹ́ ìsáàmì cooperative máa fi wá nǹkan kan tà jọ bú ẹ pé ìmọ̀mù tún tagi ọ̀hàn níyẹ́ o bó tún lọ bá náà níyẹ́ wá nǹkan kan máa tà rà bóyá kadà sọ́límẹ́ǹtì gbẹ̀fẹ́ nìkan kan máa fún ẹ lówó wá òwò kan máa ṣe ó lè taṣọ pọ́dọ̀ ó lè tepo o tẹwà, tẹ wà o tẹ wá nǹkan àníkò kan ṣe má jókòó àwọn bàbá náà lówó ó lè ló bọmọ jẹ́ o ẹ̀hẹ́n torí pé bó ṣe ń lọ yìí bó ṣe ń lọ yìí tó bá ń lọ bẹ́ẹ̀ ọlọ́mọ yẹ kí gbogbo ẹ padà wá dojúrú. alátẹ́fútẹ́ fíríbì lè máa ní ìfádàrú kólàbọ̀. ìṣèlú máa sábà sọ fún gbogbo ọlọ́mọ gbogbo ọmọ kéwù mi ni pé wọn náà má jókòó tẹ́tẹ́rẹ́ o má jókòó tẹ́tẹ́rẹ́ má gbójú lówó ọwọ́ olówó o ìjọ tó lówó bá fún ẹ kó jẹ́ náà fìlà ni o ìwọ náà ti lómi láàmú tó bá wá dé tọ̀ alhamdulillah jazakumullahu khairan. sọ̀rí kúlì ọ̀la wà ẹ̀rọ wà sọ ẹ̀kú ní wosùn lógún. sẹ́rí àti pọ́nkì ò yí sí o. sọ̀rí ah, o. wà ẹ̀rọ. ah ó lágbára o. wà sọ ẹ̀kú ní wosùn lógún. àti jẹ́ ṣùgbọ́n tó dájú sáka ni pé bíyàn bá jó ní ròdì tó jọ lẹ ìwọ náà ní rìn kankan kó jọ. máa lè yóò dìrín kò lè máa kan sódà máa ń yà àjàkà sálọ. torí ẹ̀ ló fa tó fi jẹ́ pé mọ̀nì tákàlà aláàzáàdì àwọn èrè ìtọ́lá jọ ọ̀hún. bíyàn bá ti jẹ́ni tó bá ti máa ń gbójú lé pé nǹkan ń bọ̀ lọ́dọ̀ lágbájá nǹkan ń bọ̀ lọ́gbọ̀ làkàṣègbè lágbájá máa sùn sí ni. tó bá yẹ pé tó gbójú lé rèé ẹ̀bí apá ẹ̀ o má gbójú lé sẹ́nìkan jókòó máa bí ọlọ́run ìwọ tọ́lọ́run wá fún yẹn náà jọ bó ṣe gbọ́ mi lónìí tètè yí padà máa ṣe máa ná tó bá ti bẹ̀rẹ̀ sí náà wà á rí fáwọn afá náà a máa bí ọlọ́run fún ẹ pé ah, ọlọ́run máa yẹ kí ṣe ìwà iṣẹ́ ìfì ìwálẹ̀ ah, ọlọ́run jẹ́ kó túbọ̀ máa وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا alamin commercial wà ní ìjẹmọ̀ àgbàdún ní abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àlùkọ́tẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ́mù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní dáwàtúnlẹ̀ hákì lẹ́mẹ́ Abẹ́òkúta